mọ́tò sàlàkọ́ òyedèlé o ìwọ náà ni ọmọ ọlọ́ta odò ọ̀kàrẹ̀ láyé ọmọ àrò dẹ̀dẹ̀ wọ́ mi ìgánmọ́dé ọmọ afẹ́lẹ́jà ọmọ ọmọ ọmọ fi kóòtù yọjú ẹgbẹ́ ọmọ fi pọ̀npọ̀ dọ́ yọjú ọmọ bẹ́ńlẹ̀ sùn apẹ́lẹ́ǹkùlẹ̀ ẹni kì í ṣe bí ìtòlè. bó bá pẹ́ títí oòrùn àmọ́rẹ́lẹ́ lọ ọmọ agbẹ́mọ ní pórí yẹ̀ẹ́sẹ̀ ìwọ lọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ lọ́tà odò ọmọ àrídẹ̀dẹ̀ wọ́mi ọmọ àdìkúta mẹ́gbẹ̀ẹ́ kán lè rí hun lóru ni ọmọ lọ́tí ọ̀tà bọ́tí ọ̀tà wà mú ni ọmọ afẹ́ lè ọmọ olú ńlá. ní ọmọ àgbódèrè tó ní ìṣẹ̀rí ọmọ gbódìgbò èrè gbódìgbò ká ìgbódìgbò kẹrẹnu lé bàbá rẹ ní ọmọ àdàgbà má dàkan gẹrẹ ọmọ wájú ọlọ́kọ̀ ti ṣòwò ọlọ́kọ̀ wọn ọmọ ọlọ́kọ̀ àtàn ìyẹ̀bẹ̀ lójú omi ọmọ káfọ́ pa ẹ̀sẹ̀ jẹ́ àdọ́panu jẹ́ àdàjẹnu ẹ̀jẹ̀ mọ́gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ọwọ́ àkọ́délé ìṣẹ̀rí ọmọ arúgbó òde èyí tí fàyàfà bá kẹsàn ó gájú go pẹ́ gájú kùkù dé o tí bàbá yín bá ti níbọn èmú léwọ́ sọ̀rọ̀ ti pé kékeré ọ̀dẹ̀ bàbá yín ṣe òní ọkọ̀dà ńlọṣù ọlọ́kọ̀dà ńlọ́wọ́dé lé. ngbọ́kiri dọ́kọ̀ ńlọ́sù rìmì ní dọ́kọ̀ ńlọ́wọ́dé lé àṣẹ orí àkẹsàn yín ní dọ́kọ̀ káàkiri èyí ti jẹ́nà tó ìjọrí àkẹsàn ní dọ́kọ̀ káàkiri wọn èyí ọkọ lọ oṣù wọn ní powó ọkọ̀ lọ àkẹsàn èèyàn tó bá gbowó ọkọ̀ lọ oṣù tó bá gbowó ọkọ̀ lọ àkẹsàn. ọmọ pé tọ̀hún akótó pátá ìyàgbọ́ ńlọrin àrìbọ̀ oṣù ọmọ mòrómòró láàzọ ọ̀pá méje ètò kù lásọ oṣù àkẹsàn sọmọ pọ́tọ́ máa kú zẹ́dà àbúrà kìmí rówó kìmí rọlá kìmí rọlá kìmí rọṣù ọmọ oṣù àkẹsàn wọn máa òjè. ǹlẹ́ ọmọ ènìyàn kó kò tí mú jẹ̀gbẹ́ sùn lọ lé bàbá tó bí ọlọ́mọ ìjọ bàbá yín dọ́pánu tẹ́dà jẹ̀nà ń jọ sí ǹjọ́ lè rántí ibi ọ̀padà sí nàìmọ̀ sọ̀rọ̀ bí ibi àjẹsà sí ǹjọ́ lè rántí ibi bàbá yín gbé lọ́rí tọ̀ pátá jẹ̀nà ẹ̀ e. ọ̀pá ló sọnù ní gàún òyedèlé o àjẹsọnù ní Baragun. ìgbà tí bàbá yín dòdò rúdú lẹ lọ rí tó pàtàkì náà ẹ̀yin lọ́mọ akẹsànlárí ọmọ agbẹ̀bí òmùwẹ̀ bàbá yín gbẹ̀bí ayé wọn lọ gbẹ̀bí ọ̀run bàbá yín gbẹ̀bí ilé wọn lọ gbẹ̀bí òde bàbá yín gbẹ̀bí ewúrẹ́ wọn lọ bi àgùntàn oṣù akẹsàn mọ́ ọlọ́ọ̀kọ̀ tó to ilẹ̀ rí.